tó bẹ́ẹ̀ yín bá ní ohun kan tí ẹ fẹ́ fi tó wa létí ẹ lè kàn sí àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń bẹ lójú ẹ̀rọ amóhùnmáwòrán yín ẹ ṣeun. nínú ọ̀sẹ̀ yìí ni a ti mú ìròyìn kan wá fún yín bí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ìyẹn House of Rep ṣe sọ wípé àwọn yóò tẹ̀síwájú láti máa ṣe àtìlẹyìn fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí fífi òpin sí bí àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ètò ààbò ṣe ń ṣekúpa àwọn ènìyàn tó yẹ kí wọ́n máa fi iṣẹ́ wọn dáàbò bí a ò bá gbàgbé bí a ti jábọ̀ ìròyìn ọ̀hún fún yín nínú ọ̀sẹ̀ yìí ẹni tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ọ̀hún ìyẹn Fẹ́mi Gbàjàbíàmílà ló sọ ilé yìí níbi ìfilọ́lẹ̀ ìwé ìròyìn ilé náà tí wọ́n pè ní Green Chamber Magazine. Ìpínlẹ̀ Ondo ṣe ayẹyẹ ọjọ́ àṣà nítòrò tìbú ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí aṣojú kọ̀ròyìn wa Adérẹ̀mí Kàmálà ti jábọ̀ eléyìí ẹ̀já mọ́ wa fún yín. àṣà àti ìṣe jẹ́ nǹkan gbòógì tó ń ṣiṣẹ́ fún ìdánimọ̀ ẹ̀yà ibi tí a ti wá àti ọmọ bíbí tí à ń ṣe. Yorùbá bọ̀ wọ́n ní odò kì í wà kí ó mọ́ lórísun o torí orísun ni agbára omi kí àṣà àti ìṣe má bàa parẹ́ káàkiri àgbáyé èyí ló mú kí àjọ UNESCO ya ọjọ́ kan pàtàkì sọ́tọ̀ lọ́dọọdún fún àyájọ́ ọjọ́ èdè abínibí àṣà àti ìṣe wa gẹ́gẹ́ bí iṣẹ́ tẹlifíṣàn Orísun tí èdè àṣà àti ìṣe Yorùbá jẹ lógún èyí ló mú ikọ̀ Orísun lọ sí ìpínlẹ̀ Ondo láti lọ mú bí akitiyan àyájọ́ ọjọ́ àṣà tọdún yìí bó ti ṣe lọ tọ̀yìn wá. gbogbo bí ó ti ṣe ṣẹlẹ̀ ní iléèwé fìwàsáyé Girls Grammar School lákùrẹ́ Acunas College lákùrẹ́ àti St. Lew Grammar School ní ìlú Àkúrẹ́. ní fìwàsáyé Girls Grammar School ẹ jẹ́ kí a wo bí àyájọ́ ọjọ́ àṣà ti ṣe lọ níbẹ̀. ó bí Àbàtà ó ní bí Yorùbá. nǹkan tó wà nínú ẹ̀ ó lè jẹ́ mẹ́ta ó lè jẹ́ mẹ́rin ó lè jẹ́ márùn ó lè kálukú ni oníṣẹ́ tó ń ṣe ṣùgbọ́n àgbàlagbà ló máa ń jẹ wọ́n sì máa fi ń re obì ní bíkú obì ní bí àrùn obì adúgbò àkàrò fún wa o bí Yorùbá ṣe lóbì. ni o àti award wọ́n sọ pé tí n bá dé ilé ẹ̀kọ́ gíga pé ilé ẹ̀kọ́ yìí ló náà ló ṣì máa máa gbé mi ga níbi bẹ́ẹ̀. láti 2015 àtìgbà tí mo ti wà ní GS2 mo ti bẹ̀rẹ̀ sí ṣe aṣojú ilé ẹ̀kọ́ yìí ní kitcon yẹn for three consecutive years àti gbé first position ní um, Abuja a ti lọ ṣe ojú ilé ẹ̀kọ́ yìí ní Abuja a dẹ̀ first position ní Ìlaramọ̀kì náà a ti lọ ṣe ojú Um ilé ẹ̀kọ́ ìnílára mọ̀kẹ́ àdẹ̀gbẹ́ first position ní um, ìlàjẹ a ti lọ sí ìlàjẹ àdẹ̀gbẹ́ second position wálé oríṣiríṣi um, ìdíje láti lọ tàdẹ̀ ti gbé um, láti gbé àṣà lárugẹ tẹ́ pé àwa gan-an like wọ́n mọ̀ pé Fiwáṣayé máa ń gbé àṣà lárugẹ. ọ̀dọ́mọkùnrin kan wà ní iléèwé yìí ọmọ bíbí ìlú Oǹdó ni Orísun pè é tẹ́lẹ̀ àsí ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ ọmọ bíbí ìlú Ìta Ògbólú nítòsí ìlú Àkúrẹ́ ni. Ó ṣàlàyé fún wa ìdí tí wọ́n fi gbọ́ èdè ìlú gbogbo àti ijó ilẹ̀ mìíràn ẹ jẹ́ kí a gbọ́rọ̀ lẹ́nu rẹ̀. ara mi ò ṣọmọdé mi ì tiẹ̀ ṣọmọ òyìnbó gan pàápàá ọmọ ìta ògbólé lèmi. a ní àwọn olùkọ́ tí ó máa ń kọ́ wa nírú àwọn ijó bíi eléyìí tí ó sì jẹ́ kí a máa jẹ́ ẹni tí ó dára tó jẹ́ pé tí àwọn èèyàn bá ń wò wá wọ́n á rò pé ọmọ ìlú ibẹ̀ gangan làwa jẹ́ ṣùgbọ́n a ṣe ọmọ ìlú ibẹ̀. tẹlifíṣàn Orísun tún tẹ̀síwájú o wọ́n kàn sí iléèwé St. Louis Grammar School ní ìlú àkúrẹ́ a lọ bèrè àlàyé àti ìmọ̀ràn nípa àṣà àti ìṣe yorùbá torí ó dàbí ẹni pé àwọn ọmọ yorùbá kò fẹ́ yan èdè àṣà yorùbá láàyò mọ́ èyí tí ó sì léwu lọ́jọ́ iwájú ìtara yìí ni tẹlifíṣàn orísun fi kàn sí arábìnrin àyíntètè bọ́lá tí ó jẹ́ ọ̀gá àgbà iléèwé st louis girls grammar school ní ìlú àkúrẹ́ wọ́n bá wa sọ̀rọ̀ ilẹ̀kùn èyí tí yóò jẹ́ ìgbédìde fún èdè àṣà àti ìṣe Yorùbá ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu wọn. a ń ṣe àyájọ́ àṣà torí a ti wá rí wípé àṣà wa ti ń lọ sí oko ìgbàgbé àwọn olóyìnbó dẹ̀ sọ wípé ìlú tí ó bá ti sọ àṣẹ ẹ̀ sọnù wípé ó sọ ohun mèremère sọnù torí àgbè mú àṣà kúrò lára bí ìlú ṣe lè lọ sí iwájú sí. ìmọ̀ràn mi fáwọn òbí ni pé èèyàn tó bá ti ń fi àṣẹ ìṣeré ó ti ń sọ ohun àlùmọ́nì ó ń sọnù kán jẹ́ káwọn ọmọ wa máa sọ èdè Yorùbá. so lórí ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn àwọn aṣòfin ní ìpínlẹ̀ Ondo ti ṣe ìpàdé ìta gbangba lórí ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn láti gbọ́ èròǹgbà àwọn ará ìlú àti àwọn ọba aláyé nípínlẹ̀ náà lórí ìdásílẹ̀ ikọ̀ ẹ̀ṣọ́ ètò ààbò àmọ̀tẹ́kùn gẹ́gẹ́ bí a ti mú ìròyìn wá fún yín nínú ọ̀sẹ̀ yìí ẹ já wò àwọn ènìyàn ìpínlẹ̀ Ondo ti fi àtìlẹ́yìn wọn hàn lórí ìdásílẹ̀ àmọ̀tẹ́kùn látàrí bí ọ̀pọ̀ wọn ṣe bọ́ sóde láti wá wí tẹnu wọn lórí à tí wọ́n kọ sí ìdásílẹ̀ àmọ̀tẹ́kùn náà níbi ìpàdé ìta gbangba eléyìí tí iléègbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo pè ti gómìnà Akérédolú olóyè Olúfálàyé olóyè Sẹ̀ǹdé Arọ́gbọ́fá tí ó jẹ́ akọ̀wé ẹgbẹ́ Afẹ́nifẹ́re gbogbogbò ọ̀bọ olówó ti ìlú Ọ̀wọ̀ Imperial Majesty ọba Jíbádé Gbádégẹṣin àti àwọn ènìyàn ńláńlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló wà ní ìkàlẹ̀ ẹ̀wẹ̀ ọlọ́wọ̀ ti ìlú ọ̀wọ̀ gba ẹnu àwọn ládéládé tí ó wà níkàlẹ̀ àti àwọn lóyèlóyè sọ̀rọ̀ wípé iṣẹ́ náà ti di ṣíṣe kí wọ́n bu ọwọ́ lù ú kó sì di òfin lókù. a dúpẹ́ pé àmọ̀tẹ́kùn wáyè ìgbà tá a wà yìí náà ló tún ló fi yẹ ká dá sílẹ̀ àwa ọba gbogbo wa afọwọ́sí afẹsẹ̀sí àwọn ẹ̀ṣọ́ aláàbò abẹ́lé bíi fìjìláńtẹ àti àwọn mìíràn bẹ́ẹ̀ pẹ̀lú sọ ìhà àti ipa tí àmọ̀tẹ́kùn yóò kó bí ìdásílẹ̀ rẹ̀ bá di bíbu ọwọ́ lù. ní ìpínlẹ̀ Ondo àti ní ilẹ̀ káàrọ̀ òjìrè tí a mọ̀ sí South West àti náà Nàìjíríà at large àmọ̀tẹ́kùn kì í ṣe ohun tí àwa èèyàn tí àwọn ènìyàn ò gbọ́ nípa ẹ̀rí lórí iṣẹ́ ààbò náà ni ṣùgbọ́n kí ààbò bá tún lè wà kí ààbò bá tún lè pọ̀ sí kí a lè kún àwọn ológun àwọn ọlọ́pàá àwọn army àwọn eh, civil defence ká lè kún wọn lọ́wọ́ kí iṣẹ́ yẹn má bàa pọ̀ jù lọ́rùn àwọn nìkan ni àmọ̀tẹ́kùn ṣe wà. kọmíṣánná fún ọ̀rọ̀ òfin ní ìpínlẹ̀ Ondo pẹ̀lú sọ ìyà tí ọ̀rọ̀ náà kọ sí wọn. ẹ̀yin bàbá wa òun la ṣe pè yín gẹ́gẹ́ bí ọlọ́lá wa ti sọ pé gbogbo nǹkan tẹ bá fẹ́ àwa gẹ́gẹ́ bíi atoni general mẹ́fẹ̀ẹ̀fà àti jòkó àti sọ gbogbo nǹkan tá a fi rí pé ó lè protect àwọn ènìyàn wa what is worse my baba that is here was once a victim of these marauders he was almost killed to the extent pé tọ́ máa lọ sóko wọn ó ní pé wọ́n máa gbé sójà dání àbọ̀ ọlọ́pàá for what If not for a whatever happens, this man here will have been a past president of this country. So what are we saying? Bàbá Fáṣọ̀rọ̀ ti kọ́ ọmọ fifty four years. Titi dọ̀là Ijoba Akapo, reconciliation. What can be worse than that? That's why we are here. Please be blunt. Don't hide anything. Tell us what you want us to do in this western region of ours. Say it boldly. Nothing will happen like I said nothing will happen mo bẹ̀ yín o láti wá síbí ẹ jọ ẹ nà wá lọ́wọ́ gẹ́gẹ́ bí agbóhùnfọ spíkà wa ti sọ we want to harmonize everything. lákòótán ohun abádìjọwò gígùn ní gún ni Yorùbá sọ ohun tí gbogbo ènìyàn sọ ti fi hàn gbangba wípé ó ṣe é ṣe kí ilé ìgbìmọ̀ asòfin má lè padà sẹ́yìn mọ́ ju kí wọ́n bu ọwọ́ lu àbádòfin Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo rẹ̀mí Kamala ló ṣe àkọsílẹ̀ rẹ̀ káyọ̀dé fàlàdé ló ṣe àkàálẹ̀ rẹ̀ ṣògo rẹni kejì ló jábọ̀ rẹ̀ fún tẹlifíṣàn orísun. ẹ káàbọ̀ padà lórí ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn náà láṣìwà nínú ọ̀sẹ̀ yìí bákan náà la mú ìròyìn wá fún yín bí gómìnà rotimi akeredolu ti ìpínlẹ̀ ondo ti sọ wípé kò sí ìyípadà sẹ́yìn lórí ìdásílẹ̀ ikọ̀ àmọ̀tẹ́kùn nítorí ó ṣe pàtàkì ó sì ṣe kókó fún ààbò ẹ̀mí àwọn ará ìlú bí a ti jábọ̀ ìròyìn ọ̀hún fún yín nínú ọ̀sẹ̀ yìí ẹ já lọ gbọ́. ọ̀rọ̀ tí gómìnà Akérédolú sọ nípa àmọ̀tẹ́kùn ti mú gbogbo àwọn ènìyàn fi ọkàn balẹ̀ wípé kò sí ìdáyàfóni mọ́ lórí ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn. ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn yìí gan agbélédọ́n lọ́wọ́ ni dọ́n ló jókòó lẹ́yìn tàbí kọ́ ṣe summit lórí security tán ni dọ́n jókòó kan ṣiṣẹ́ lórí ẹ̀fọ́ àwọn ọṣẹ wọn là wá gómìnà abẹ́sí wa múṣe tàbí múṣe so gbogbo bá mọ̀ lẹ́nu pé nǹkan tó wá ṣe bí nǹkan tó ṣe pàtàkì ni o kì í ṣe nǹkan pé ẹlẹ́rìí àmìyá o kì í ṣe bẹ́ẹ̀ pé abẹ́ṣe tó jẹ́ pé gbogbo tí àwọn ọlọ́pàá ń ṣe àárọ̀ wọn lọ́wọ́ ni ìkọ̀dí síbò ìbẹ̀ ti ṣe karùn wọn lọ́wọ́ ní collaboration ni wọ́n bá gbé ọmọ wa lọ àbẹ̀tọ́ wọn kí náà kùnà tẹ́lẹ̀ bá ọlọ́rọ̀ bí ọgbẹ́ àgbàrà òkè tó bá ti gbàrà ọgbọ̀ àbí àbílẹ̀ pápá àti kó lóyún tó bọ́ sẹ́kìtì nìyẹn ilé ìwé tẹ̀ fún yìí kọ́má náà gbóyàn kọ́má dé ọ̀wọ́ má kó wà lọ́wọ́ ẹ̀ náà ẹ̀ máa lọ́wọ́ ẹ̀ náà bọ̀ náà wà oyɛ awɛ na ɔdɔdɔ abɔbɔ na ɛkiti amɔbɔ ɔbɔ ɔbɔ adi adi sumɔlɔ adu. gómìnà ló sọ ọ̀rọ̀ ní àìpẹ́ yìí wípé níbi tí ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn dé báyìí pé kò sí ìpadà sẹ́yìn mọ́ lórí rẹ̀ gómìnà àkẹ́tì tí ó fọkàn àwọn ènìyàn balẹ̀ ní àìpẹ́ yìí níbi ìpàdé àsọyépọ̀ lórí ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo bí a kò bá gbàgbé pé ní àìpẹ́ yìí ni gómìnà Akérédolú àti àwọn gómìnà ní ìpínlẹ̀ márùn-ún mìíràn sí ní ìhà gúúsù ìwọ̀ oòrùn ṣe ìdásílẹ̀ ẹgbẹ́ elétò ààbò Àmọ̀tẹ́kùn láti lè dènà ìṣekúpani ìgbésùmọ̀mí ìjínigbé àti àwọn ìwà bàjẹ́ mìíràn bẹ́ẹ̀ ju gbogbo rẹ̀ lọ láti fi ẹsẹ̀ èyí tí wọ́n ṣe yìí múlẹ̀ ní èyí tí wọ́n gbé lọ sí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ kọ̀ọ̀kan tó sì bí ìpàdé ìta gbangba níbi tí gómìnà Akérédolú ti sọ níta gbangba pé kò sí ìpadà sẹ́yìn mọ́ lórí ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn ẹ gbọ́ bó ṣe sọ. If you know to set in place Ondo State Security Network, also known as Amotekun. That is what we are about to say. Ṣé ẹ ọ̀rọ̀ Amotekun yẹn? nǹkan ńlá ni o tá a bá mọ̀ àwa kan mọ̀ pé kọ́ ńlá ni ó ti mi orílẹ̀-èdè díẹ̀ àwọn tó fẹ́ wọ́n wà àwọn tí ò fẹ́ wọ́n wà so ọ̀rọ̀ tó wà lẹ́yìn ní ọ̀rọ̀ erin omi ni àtẹrí oko abẹ́kọ̀ ìkan ó fẹ́ akọ̀ ìkan á forí orí bá a ṣe rí sí báyìí bẹ́ẹ̀ pé erin oko ó ń fa erin omi ni ṣùgbọ́n àkọ́kọ́ la máa borí o ìdí ẹ̀ ni pé àwọn ọ̀nà wa ti dìbò yàn wá. wọ́n dẹ̀ ṣèbúra fún wa ní ọdún mẹ́ta sẹ́yìn ọdún mẹ́ta yẹn èyí ló jẹ́ ọdún kẹta gbáko gbọ́ngàn twenty fourth of February twenty seventeen. Lákòótán ó fi gbogbo àwọn ènìyàn lọ́kàn balẹ̀ wípé èyí kìí ṣe ẹlẹ́yàmẹyà o, pé ọ̀kan ni gbogbo wa, pé a sì ní láti mú ètò ààbò ìlú, agbègbè àti àwa ara wa ní pàtàkì. Káyọ̀dé Fáladé ló ṣe àkásílẹ̀ rẹ̀, Ṣògorẹ̀níkejì ló jábọ̀ rẹ̀ fún tẹlifíṣàn Orísun. Lákòótán nínú ọ̀sẹ̀ yẹn a jábọ̀ ìròyìn kan fún yín bí ẹgbẹ́ àwọn mùsùlùmí ilẹ̀ Nàìjíríà ṣe sọ wípé ikọ̀ Boko Haram kì í ṣe mùsùlùmí rárá bẹ́ẹ̀ ni wọ́n fi ìkọminú wọn hàn lórí bí ikọ̀ Boko Haram àti àwọn Fúlàní darandaran ṣe ń dẹ̀mí àwọn ará ìlú légbodò bí a ti mú ìròyìn náà wá fún yín nínú ọ̀sẹ̀ tí a wà yìí ẹ já wò. Àjọ àwọn Mùsùlùmí kan ní orílẹ̀-èdè Nàìjíríà Rọ̀bìtọ́tù Lihaima Walihulama kọminú lórí ọ̀rọ̀ ìṣekúpani tí ó ń ṣẹlẹ̀ láti ọwọ́ àwọn Boko Haram àti àwọn darandaran ẹni tí ó fi ìkọminú yìí hàn ní ọ̀kan pàtàkì nínú àwọn ìmáàmù Lukman Sadiq Tefutu Hujatu Kọdiriya lásìkò tí tẹlifíṣàn Orísun fọ̀rọ̀ wá lẹ́nu wò lórí ìkọlù àwọn Boko Haram ó ní wọn kì í ṣe mùsùlùmí rárá ẹ gbọ́ bí ó ṣe sọ. alhamdulilayi rabi alami èyí tó gbọ́dọ̀ kọ́kọ́ yé gbogbo mùsùlùmí àgbáyé ń bẹ ni pé tó bá sọ pé Boko Haram àwọn ìjọ tí wọ́n ń pààyàn nínú sẹ́ẹ̀tì tí wọ́n ń pààyàn ní Nàìjíríà ó gbọ́dọ̀ yé wa pé wọn kì í ṣe mùsùlùmí nítorí pé ó tako ìlànà Islam n tí jẹ́ manu àwa mùsùlùmí nù Islam òun náà alukur'an manu àwa nìyẹn hadith anna Muhammad sallallahu alayhi wa sallam ń ṣàlàyé manu àyè ni so manu àwa yìí kò síbi tọ́lọ́run ti sọ wípé ẹ pa ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí pípa ń bẹ̀ ẹni tó bá pààyàn lọ́lọ́run ní ẹ pa anafsu bin nafsi ẹni ó bá pààyàn lọ́lọ́run ní ká pa so a sì lè dédé pa kẹ́nìkan pa ẹni rárá o á gbé lọ kóòtù ni o adájọ́ máa establish case ẹ̀ wípé lágbájá yìí lẹ́tọ̀ọ́ sí pípa àbáwọn alágbájá yìí lẹ́tọ̀ọ́ sí pípa àmọ́ kéèyàn wá kíyàn mọ́lẹ̀ kó ló ń pààyàn àbí ẹnìkan gbọ́dọ̀ di mùsùlùmí tipátipá àbí ká lọ bọ́ǹbù chọ́ọ̀chì kó sínú lànà Islam ọlọ́run láwọn tó bá lé yín lé àwọn ẹni tí wọ́n pa yín àwọn ẹni kẹ́ ẹ kọjú sí kò sọ wípé ni tí ò ṣẹ̀wá tí ò ní kankan so ká lọ́ mọ̀ pé àwọn Boko Haram yìí wọ́n ń ṣe mùsùlùmí ìyẹn ìjà kọ̀kọ́ Lákòótán, ó rọ àwọn Mùsùlùmí láti wà ní mímọ́ ní àsìkò oṣù Rajab tí a wà yìí fún ìpalẹ̀mọ́ Ramadan ẹgbọ́ síwájú sí. Ẹni tí ó palẹ̀mọ́ yín tá a fi palẹ̀mọ́ wọnú Ramadan òun ni wípé ká palẹ̀mọ́ ẹ̀mí wa àjẹwò nafsi ẹ̀mí wa yẹn ká palẹ̀mọ́ ẹ̀ kí dọ̀tí ó kù ń bẹ̀ kèéta kù ń bẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kùn kù ń bẹ̀ ní tí wàá fi kù ń bẹ̀ ni pé ká máa fa àwọn àwẹ̀ kọ̀ọ̀kan kọ́ra bí irú àwẹ̀jọ́ Àlàmísì àwẹ̀jọ́ Monday ẹ̀ ká máa fi kọ́ra àyàmùlì bíìd àwẹ̀ ọjọ́ mẹ́ta nínú oṣù thirteen fourteen fifteen nínú oṣù ojú ọ̀run ká máa fi kọ́ra nínú àwẹ̀ tá a máa fi kọ́ra àwẹ̀ rájàbù ní tó bá lágbára ńbẹ̀ kó gbà ṣàbán ní tó bá lágbára kó gbà gbogbo eléyìí yóò máa palẹ̀ mọ́ ẹ̀mí wa ẹ̀mí wa yìí ó ti ní palẹ̀ mọ́ fún àwẹ̀ kalẹ̀. Sekinat Ọláìdíraji. a ò mọ̀ ṣe ẹnu ní dédé ṣíbí lórí àkójọpọ̀ ìròyìn fún sáà tí a wà yìí adúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá a farabalẹ̀ gbọ́ tọ́lá kò ní gbọ́ lẹ́yìn wa títí di ọ̀la tá ò mú àkọ́tì ìròyìn wá fún yín ẹja mọ́ rántí pé ó ṣe pàtàkì fún wa láti máa san owó orí wa torí òun ni ìjọba ń rí lò láti máa fi pèsè àwọn ohun amáyédẹrùn àti àwọn ohun amáyédùn gbé fún wa. àyẹ̀wò kò níyẹ̀ẹ́lẹ̀ Sekinat Ọláìdíraji ló sọ pé ó dàárọ̀ ọ̀kọ̀ọ̀kan la